ìyìn àtọpẹ ló ń jẹ bàbá mi o bí mo gùn yan ọlọrun mi kò mà ní í jẹ ọ bí mo rọkà ọlọrun mi kò mà ní í jẹ ọ bí mo bá ṣe ráìsì ọlọrun mi kò mà ní í jẹ ọ àfìyìn ìyìn àtọpẹ o ìyìn àtọpẹ ló ń jẹ bàbá mi o ìyìn àtọpẹ ló ń jẹ bàbá mi o bí mo gùn ọlọrun mi kò mà ní í jẹ o bí mo rokà ọlọrun mi kò mà ní í jẹ o bí mo ṣe ráìsì ọlọrun mi kò mà ní í jẹ o àáfíyìn ògo ni fún ọlọrun ní òkè ọrun mo sì tún wí pé ògo ni fún orúkọ rẹ̀ bíbélì wí pé ẹ fi ògo fún olúwa ó ní ẹ fi fún olúwa ẹ̀yin ọmọ àwọn alágbára ẹ fi ògo àti agbára fún olúwa ẹ fi ògo fún olúwa tí ó yẹ fún orúkọ rẹ̀ ẹ máa sin olúwa nínú ẹwà ìwà mímọ́ mo wí pé ògo ni fún orúkọ olúwa ẹni tó tún mú ojú wa rí ọjọ́ òní ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ òní monde àkọkọ ọsẹ àkọkọ nínú ìrìnàjò oṣù kẹwàá ẹni tó pa wá mọ láti ọsẹ àkọkọ nínú ọdún yìí títí di ọjọ òní ó pé ògo ni fún orúkọ rẹ òun ló ní ká máa bẹ tá a sì ń bẹ òun ló ń jẹ ká jẹnìyàn ó wí pé ògo ni fún orúkọ rẹ fún òun nìkan tó ń ṣiṣẹ agbára ńlá fún òun nìkan tó ń ṣiṣẹ ìyanu ńlá mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí tó bẹ̀rẹ̀ yìí mo fi lé olúwa ọlọ́run àwọn ọmọ ogun lọ́wọ́ lórúkọ jésù nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní rìn kábàámọ̀ lórúkọ jésù ò ní rìn sọkún lórúkọ jésù ò ní rìn pasán lórúkọ jésù ò ní rìn pòṣe lórúkọ jésù ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò pé ọ ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí mo ní yóò pé ọ ìrìn àjò ọ̀sẹ̀ mìíràn tó bẹ̀rẹ̀ yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ibi àti ìdààmú kò ní jẹ́ tiẹ̀ ìkorò ò ní wọlé ẹ ibi ò ní bá ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà wà á láyọ̀ agbára tó fi la ọ̀sẹ̀ yìí já agbára ńlá Ọlọ́run Jehovah tó lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun tó lọ láti ipá dé ipá lórúkọ Jésù agbára náà kó wọnú ayé rẹ agbára tí ó pa ọ mọ́ tí ó pa ọkàn rẹ mọ́ tí ó pa ilé rẹ mọ́ tí ibi kan ò ní bá ọ onísáàmù wípé sáàmù ìkẹtàdínníọgbọ̀n um ó sọ níbẹ̀ ó ní má ṣe fi mí lé ìfẹ́ àwọn ènìyàn búburú lọ́wọ́ tó bá sọgbà yí ọ kò sí ènìyàn búburú kan tó sọgbà iná ọgbà agbára rẹ̀ tó ṣe yí ọ àtiwọ àtẹbí rẹ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kó sọgbà agbára yí ọ ká agbára iná agbára iná lórúkọ Jésù kó fi mòdì yí ọ ká lórúkọ Jésù kó mòdì iná agbára yí ọ ká àwọn ènìyàn ọ̀rọ̀ àwọn ènìyàn ó ká onísáàmù yẹn lára ó mọ̀ wípé ìkà kíkà ni wọ́n ó ní má fi mí lé ìfẹ́ ọ̀tá mi lọ́wọ́ nítorí àwọn ẹlẹ́rìí èké àwọn abínú ẹni lórúkọ Jésù ni mo wí agbára ńlá agbára ńlá Ọlọ́run tí ipá òkùnkùn òká tí ipá èṣù òká tí ipá onílara òká tí ó pa ọmọ ní gbogbo ọ̀nà rẹ gbogbo tí ó sì sọ ìkorò ayé di èèwọ̀ àṣà agbára náà ó yá kó wọnú ayé rẹ lọ ògo ni fún orúkọ Olúwa lọ́sẹ̀ yìí ò ní jẹ̀ kúrò ẹ̀ṣẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ yóò pa àlọ́ rẹ mọ́ yóò pa àbọ̀ rẹ mọ́ lórúkọ Jésù olùgbàlà nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní pòsí ò ní pasán ò ní pòfo ò ní pàdánù lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ò ní mo wí ẹ sáàmù ìkọkànléní ọgbọ̀n ẹsẹ̀ ogún rẹ̀ ó ní ìwọ ò pa wá mọ́ ní ibi ìkọ̀kọ̀ ní iwájú rẹ. Nínú ìdìmọ̀lù àwọn ènìyàn, ìwọ ó pa wọ́n mọ́ ní ìkọ̀kọ̀ àgọ́ wọn kúrò nínú ìjà ahọ́n. Nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí o, ogun tó mọ̀, ogun tó mọ̀, àwọn ènìyàn ibi tó yí ọ ká, Ọlọ́run yóò pa ọ́ mọ́. Yóò sọ ìmọ̀ wọn dasán lórí rẹ. Ìmọ̀ ọ̀tá ò ní jọ lé ọ lórí. Ìmọ̀ èṣù ò ní jọ lé ọ lórí lóṣù lọ́sẹ̀ yìí wàá yin Ọlọ́run lóṣù yìí wàá gbé Ọlọ́run ga ibi ò ní wọlé ẹ ìdààmú ò ní wọlé ẹ ní gbogbo ọ̀nà yóò máa jà fún ọ ní gbogbo ọ̀nà yóò máa jà fún ọ ò ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ò ní aṣáájú ogun lálọ ò ní akẹ́yìn ogun lábọ̀ lórúkọ Jésù yóò máa jà fún ọ lórúkọ Jésù yóò máa jà fún ọ lọ́wọ́ àwọn afojúfẹ́ni má ọkàn fẹ́ni lọ́wọ́ àwọn afinúbánijà lọ́wọ́ àwọn aròbìmọbìṣẹ lọ́wọ́ àwọn òsèmí òǹgbà mi ò já mọ́wọ́ ẹni tá a ti dúpẹ́ lórúkọ Jésù ẹni tó ní ayé àti ọ̀run yóò máa jà fún ọ mo wá wí nípa tiẹ̀ gbogbo ogun tá a ti forúgbé wọnú ayé rẹ tí ń jà ọ́ tó fẹ́ sọ ẹ́ dà láìmọ̀ ṣe gbogbo ogun tá a ti fi òru mú wọnú ayé rẹ tó mú ọ sí ipò ojú kan gbogbo ogun tá a ti fòrú gbé wọnú ayé rẹ lórúkọ Jésù olùgbàlà ogun náà ṣẹ́ lónìí ogun náà ṣẹ́ lónìí ogun tó ti fi àjìn òru wọnú ayé rẹ gbogbo ìpàdé àwọn ẹlẹ́yẹ ìdájọ́ òdì tá a ṣe lé ọ lórí ètò lè mú ikú dání ètò lè mú àkóbá dání tó lè mú ásídẹ̀ǹtì lọ́wọ́ tó lè mú tó lè mú tó lè mú ebi lọ́wọ́ gbogbo ìdájọ́ ibi nínú ìjọba òkùnkùn èyí tá a ṣe lé ọ lórí ìlérí àti májẹ̀mú rẹ̀ fún wa nínú ìwé mímọ́ nínú ìwé Job ó ní òun ó yí ìmọ̀ àwọn olùṣebi po yóò yí ìmọ̀ àwọn alárékérekè po gbogbo ìmọ̀ wọn gbogbo ète wọn gbogbo ìgbìmọ̀ wọn gbogbo ìfọwọ́sowọ́pọ̀ wọn gbogbo ìdájọ́ òdì wọn lórí rẹ bó ti ń gbọ́ mi ó di asán lónìí ọlọ́run yóò jà fún ọ ọlọ́run yóò gbé ọ níjà ibi ò ní bá ọ ò sì ní jẹ̀koro òǹkóhun tó bá fi ọwọ́ rẹ lé lórúkọ Jésù lọ́sẹ̀ yìí wàá jẹ́ aláṣeyọrí wàá ṣe àṣeyọrí nítorí tí a kọ wípé ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo a ó sì máa gbé ní olúwa láéláé lórúkọ jésù nínú ọ̀sẹ̀ yìí wàá rí ire olúwa wàá rí àánú rẹ̀ gbà ìrànlọ́wọ́ rẹ̀ yóò dìde sí ọ ẹ̀gàn rẹ̀ dògo ẹ̀gàn ayé rẹ̀ dògo gbogbo gbèsè tó jẹ ọlọ́run yóò bẹ̀ ọ́ san lórúkọ jésù gbogbo bí tí ẹ̀tọ́ rẹ bọ́ há sí ìwà láàyè ọlọ́run yóò gbà fún ọ ayé rẹ yóò rojú ayé rẹ yóò ráyè ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ìwọ olùgbọ́ mi mo fẹ́ kó o mọ̀ pé dídé jésù súnmọ́ tòsí gbé ìgbé ayé tí ọlọ́run fẹ́ ní ọ̀sẹ̀ yìí ibikíbi tó bá bára rẹ rí ara rẹ bí aṣojú ọlọ́run aṣojú kristi Jẹ́ ká rí Kristi kà nínú ayé rẹ nítorí àwa ni ìwé tí ayé ń kà. Kí la lè sọ nípa tiẹ̀? Jẹ́ ká rí rere sọ nípa tìrẹ. Yóò sì dára fún ọ, yóò dùn fún ọ. Pín ọ̀rọ̀ àdúrà yìí, àṣẹ ọ̀rọ̀ yìí pín káàkiri fún gbogbo àwọn ènìyàn rẹ. Àwọn kan tó fẹ́, ẹ̀ bí o sì ti ń ṣe lórúkọ Jésù, ìwà láàyè Ọlọ́run kò ní dágbére fún ọ. Paríparí ìrìn wa, àti eré ìje wa nínú ayé yìí a ó dọ̀dọ̀ Kristi sinmi a sì wọnú ayọ̀ ayérayé ògo ni fún orúkọ Olúwa Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa